Ẹ̀yin èèyàn ilé, lórí ọ̀rọ̀ update ikú olóògbé Mohbad, òun la tún mú wá. Ẹ rántí pé a ti sọ fún yín pé àwọn ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ lórí ọ̀rọ̀ ikú Mohbad, èní ni wọ́n tún ṣe ìpàdé. Ṣé ẹ̀ mọ̀ ti sọ pé every Friday ni wọ́n máa máa ṣe ìpàdé? Èní ni wọ́n tún jáde láti ṣe ìpàdé tó jẹ́ fourteenth of October two thousand and twenty-three. Ẹ jẹ́ ká máa gbọ́ ìtẹ̀síwájú ọ̀rọ̀ yìí lọ a dúpẹ́ lọ́wọ́ àwọn kòrónà èyí tí wọ́n wà ní ìkòròdú tí wọ́n ń ṣe ìwádìí lórí ẹjọ́ ikú olóògbé Mohbad um gbogbo àwọn tí wọ́n ti gbé kalẹ̀ àwọn ìgbìmọ̀ tí wọ́n ti gbé kalẹ̀ gbogbo wọn ló pàdé lẹ́nìí pẹ̀lú gbogbo àwọn suspect àti àwọn agbẹjọ́rò wọn àtàwọn lọ́ọ̀yà olóògbé àtàwọn lọ́ọ̀yà um um, another lawyer tó jẹ́ material lawyer so ẹ jẹ́ ká gbọ́ gbogbo nǹkan tí wọ́n sọ. ṣé ẹ mọ̀ pé àwọn ọlọ́pàá náà àwọn náà ń ṣe investigation wọn kò dẹ̀ ń ṣe ọ̀rọ̀ kékeré ní ọ̀rọ̀ yìí gbogbo wa la mọ̀ pé on the twelfth of September ni olóògbé jáde láyé wọ́n dẹ̀ wá lọ bò mọ́lẹ̀ ní ọjọ́ kejì ọjọ́ tó jáde láyé ṣùgbọ́n nígbà tí àwọn ọlọ́pàá máa bẹ̀rẹ̀ ìwádìí wọn wọ́n ní kán lọ́ọ́ wú òkú olóògbé jáde láti lọ́ọ́ ṣe autopsy fún olóògbé àtìgbà yẹn dẹ̀ ni wọ́n ti mú àwọn suspect márùn-ún sí ìpamọ́ èyí tó jẹ́ Naira Marley Sam Larry nọ́ọ̀sì tó fún olóògbé lábẹ́rẹ́ ọ̀rẹ́ tó lọ pe nọ́ọ̀sì wá àti prime boy èyí tó jẹ́ ọ̀rẹ́ olóògbé ẹ jẹ́ ká jọ máa gbọ́ gbogbo ọ̀rọ̀ náà lọ so tí gbogbo táwọn ọlọ́pàá yìí tán bá ti ṣe ìwádìí wọn wọ́n á gbé gbogbo ìwádìí wọ́n á gbé lọ sọ́dọ̀ àwọn kòrónà àwọn kòrónà yìí àwọn náà wá máa bẹ̀rẹ̀ investigation lórí gbogbo ọ̀rọ̀ àwọn suspects àti gbogbo nǹkan tán kọ àwọn náà máa ṣe ìwádìí fínífíní lórí ẹ̀ so ìdájọ́ ilé ẹjọ́ ṣì máa wáyé ṣùgbọ́n wọ́n ṣì ń ṣe investigation lórí ọ̀rọ̀ ikú Mohbad ni òun náà dẹ̀ ni àwọn kòrónà yìí náà ń gbé yẹ̀wò lórí gbogbo àwọn suspect tí wọ́n ti mú ṣùgbọ́n àwọn èèyàn jáde wọ́n sọ̀rọ̀ o wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn ọlọ́pàá o ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo nǹkan tó ń sọ wọ́n ní kí ló dé tí wọ́n pe ìyàwó olóògbé kí wọ́n interrogate ìyàwó olóògbé wípé àwọn ọ̀rọ̀ kan wà tó yẹ kán bi ìyàwó olóògbé wípé ṣùgbọ́n wọn ò bí wọ́n ní àwọn ọlọ́pàá ò ṣe iṣẹ́ wọn bó ṣe yẹ kán ṣe lórí ìyẹn ṣùgbọ́n àwọn ọlọ́pàá ní àwọn ti béèrè lọ́wọ́ ìyàwó olóògbé àwọn ti béèrè question lọ́wọ́ ìyàwó olóògbé wọn ò kàn gbé nǹkan tán béèrè lọ́wọ́ ẹ̀ wọn ò gbé síta ni wọ́n ní kí ló dé tí wọ́n lè mú Wùmí as prime suspect tó jẹ́ nọ́ọ̀sì ni wọ́n lọ mú as prime sus suspect tó jẹ́ gbà tí nọ́ọ̀sì dẹ̀ fún olóògbé lábẹ́rẹ́ Wùmí wà ń bẹ̀ ọ̀rẹ́ Mohbad tó lọ pé nọ́ọ̀sì wá wà ń bẹ̀ wípé kò ṣáà ṣe pé ìkọ̀kọ̀ ló ti fún lábẹ́rẹ́ wípé wọ́n dẹ̀ ti lọ yẹ abẹ́rẹ́ tí nọ́ọ̀sì fún olóògbé wò wọ́n rí pé kì í ṣe pé bóyá nǹkan tí kò yẹ kó gún olóògbé ló gún ipe so ipe kí ló dé tó wá da gbogbo ẹ̀ lé nọ́ọ̀sì lórí ipe ṣé nítorí nọ́ọ̀sì jẹ́ ọmọ táníkà ni wọ́n fi da gbogbo ẹ̀ lé nọ́ọ̀sì lórí ni wọ́n ní àbí ṣé wọ́n fẹ́ da gbogbo ọ̀rọ̀ yìí lé boy lórí nítorí wọ́n ń sọ pé òun àti olóògbé náà jọ last ṣùgbọ́n àwọn ọlọ́pàá ní àwọn ò di ẹrù léèyàn kankan lórí o àwọn sì ń ṣe ìwádìí àwọn bí ó ṣe tọ́ àti bó ṣe yẹ wípé láìpẹ́ ẹ máa gbọ́ gbogbo nǹkan tó wà nínú ọ̀rọ̀ yìí ilé ẹjọ́ tó fi ìkàlẹ̀ sí Ìkòròdú ètò jẹ́ magistrate court tó wà ní Ìkòròdú wọ́n ní gómìnà àti àwọn èèyàn kan tó lágbára ní ìgbìmọ̀ kan gbọ́dọ̀ wà ní ilé-ẹjọ́ kòrọ́nà láti ṣe ìwádìí irú ikú tó pa olóògbé ipe àwọn fẹ́ mọ ìdí irú ikú tó pa ipe kí ni nǹkan kan tó ṣe gangan àwọn fẹ́ mọ̀ ipe tó bá jẹ́èyàn ló pa àwọn fẹ́ mọ̀ ipe àwọn fẹ́ ìwádìí yìí kó jáde ní òtítọ́ àti ní òdodo wọ́n ní tó bá dẹ̀ jẹ́èyàn ló pa àwọn ta ló pa á wọ́n ní nǹkan tí àwọn alágbára yìí ń sọ nìyẹn ṣé a mọ̀ pé ìgbà tí wọ́n ṣe ìpàdé èyí tí wọ́n ṣe tẹ́lẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá wọ́n Monday thirteen tó jẹ́ ọjọ́ Friday lẹ́nìí ni wọ́n ṣe ìpàdé míì gbogbo àwọn tí wọ́n dẹ̀mú tó jẹ́ suspect pátápátá gbogbo wọn ló tẹ̀lé wọn lọ síbi ìpàdé yẹn a dẹ̀ ní láti tún máa dárúkọ wọn mọ́ gbogbo wọn náà láti kọ́kọ́ dárúkọ wọn síwájú. so wọ́n ní ilé ẹjọ́ kòrónà gbogbo nǹkan tí wọ́n àgbékalẹ̀ ọ̀rọ̀ wọn ni mo fẹ́ máa sọ fún yín wọ́n ní ilé ẹjọ́ kòrónà pé Naira Marley o wọ́n ní wọ́n pe Prime Boy o wọ́n ní wọ́n pe Sam Larry o wọ́n ní wọ́n pe nọ́ọ̀sì alábẹ́rẹ́ tí ó fún Mohbad lábẹ́rẹ́ èní ni wọ́n jókòó ṣe ìpàdé yìí ní Ìkòròdú wọ́n ní wọ́n pe abdulazeez fasọlá èyí tó ń jẹ́ naira marley wọ́n ní wọ́n pe owódùn ní elétùú tí gbogbo èèyàn mọ̀ sí sam larry wọ́n ní wọ́n pe owódùn ní ibrahim tí gbogbo èèyàn mọ̀ sí prime boy lórí ikú ìlérí olúwa alọ́ba tí gbogbo èèyàn mọ̀ sí mohbad wọ́n ní lórí ikú mohbad tí wọ́n ń tanná tó ń wádìí ipe ló pa ọ̀dọ́mọkùnrin olórin yìí ta ló pa á wọ́n ní ọ̀rọ̀ kan àwọn tí wọ́n pè yìí ìtorí ẹ̀ ní ẹ̀fẹ́rẹ́ wọn ní ilé-ẹjọ́ magistrate kòrólà èyí táwọn ìgbìmọ̀ tán gbé kalẹ̀ ní ìkòròdú wọ́n ní lábẹ́ adédayọ̀ sọ́tòbí wọ́n ní wọ́n ti pe gbogbo àwọn suspect yìí wọ́n tún fi ìjókòó míì sí october twenty five o wọ́n ní kí wọ́n fi ara hàn ní ilé-ẹjọ́ o wọ́n ní wọ́n gbọ́dọ̀ wá sí ilé-ẹjọ́ ní on the twenty fifth of october ní two weeks time so àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n pè àwọn ni prime prime boy naira marley and sam larry àwọn ni wọ́n ní kí wọ́n bá wọn ní ilé-ẹjọ́ wọ́n pàdé àwọn ní on the twenty fifth of october so àwọn ìgbìmọ̀ kòrólà nìkan bá wọn ní ìkòròdú ní ọjọ́ yẹn wọ́n ní ìgbìmọ̀ kòrólà yìí ní àwọn fẹ́ kí wọ́n wá sí ìkòròdú ní ibi tí àwọn ti ń ṣe ìpàdé yìí pé kí wọ́n wá sọ ti ẹnu wọn àwọn fẹ́ gbọ́rọ̀ lẹ́nu wọn wọ́n ní lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí ó fi di pé àpàdánù Mohbad ipa mọ̀ fẹ́ kí wọ́n wá fi ọ̀rọ̀ àwọn fẹ́ fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò àwọn dẹ̀ kí wọ́n wá sọ tẹnu wọn. wọ́n ní corona court tá à ń sọ yìí wọ́n ní ojúṣe tiwọn ni láti ṣe ìwádìí gangan o wọ́n ní ìyẹn ò dí ìwádìí àwọn ọlọ́pàá lọ́wọ́ o àtàwọn lọ́ọ̀yà wọ́n ní ṣùgbọ́n àwọn corona yìí àwọn ni wọ́n ń ṣe investigation tí wọ́n ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ yìí àwọn ń ṣe ìwádìí wọn lórí ọ̀rọ̀ ikú yìí iṣẹ́ tó ń ṣe ń tiwọn nìyẹn. ẹnikẹ́ni lè ti ṣèwádìí wọ́n fẹ́ mọ àwọn nǹkan tí ó sọ̀ráǹdì ikú olóògbé wọ́n ní èyí tó jẹ mọ́ assault èyí tó jẹ mọ́ bully èyí tó jẹ mọ́ ìjàkadì wọ́n ní gbogbo ẹ̀ ni wọ́n fẹ́ mọ̀ wọ́n ní àwọn tọ́rọ̀ kọ̀ọ̀kan wá wí tẹnu wọn wọ́n ní ọjọ́ méjì lẹ́yìn ní ni wọ́n fi next meeting sí tí wọ́n máa pàdé ní ìkòròdú that will be on the twenty fifth of october ẹ̀yin èèyàn lé mo ní kí n mú update yìí wá fún yín ni o. Ọlọ́run Elédùmarè á jẹ́ ká gba justice lórí ọ̀rọ̀ ikú Mohbad o. Share this video, like and subscribe. God bless you all.